الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نيني كلو ìyọ̀ǹda tọ́lọ́mọba ọba alẹ́kọ́lá àátùmọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa tẹ́rìbíyàtọ̀ àwòláàdì ètò jẹ́ iṣẹ́ kan gbòógì fáwọn òbí pàápàá jùlọ ẹ̀yin obìnrin torí pé gbogbo nǹkan ní Islam ó nídìí ká mọ̀ ń rẹ̀ kí a bá lè ṣe bí ọlọ́run bọ́ bá lè kíọ́lá bí ó ṣe fẹ́ kí a ṣe ní ìjẹ́ ẹjọ́ a sọ̀rọ̀ ń pa ipé ní àwọn ọmọ kéékèèké bá ṣe máa bá wọn lò máa bá wọn ṣeré àbí àwọn náà lásìkò eré gbogbo tó bá fi ṣeré náà a ní ká máa sọ àtàsìkò tó bá fi ṣe wọ́n tó bá ṣe tílẹ̀ bá fi ń sú lásìkò tí ó rún wọ̀ kàkó wọlé bákan náà àwọn eré tó tọ́ ní ká ṣe ká má ṣèyí tí ò dá ká náà máa ràn wọ́n lọ́wọ́ lórí tí ò dá ká má ìbọn oníná fọ́mọ mọ̀ náà nǹkan bí ìbọn sọ́mọ làkejì rẹ̀ tọ́lánàbí ní ká máa fi nǹkan táàfí ń jagun ká máa nẹ́ sí èèyàn bóyá àdá ni bóyá ọ̀bẹ ni àníbí ni kò dá kí ṣe ìtọ́ọ̀nù mọ́ lọ lọ́wọ́ yẹn ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí a sọ níjẹ̀ ẹjọ́ ìgbà tí máa tẹ̀síwájú lénìí òun ni tẹ̀dẹ̀rẹ́bù tẹ́fù lé alàtọ̀ art mọ́tò sígàrì ìmọ̀ fi kọ́mọ kékeré ìjọsìn láti kékeré ká mọ tírénì ẹ̀ lórí bí ó ṣe máa jọ́sìn ká mọ tírénì ọmọ kékeré lórí bí ó ṣe máa jọ́sìn ká mọ ní ọmọ yìí kéré kò tí ì dàgbà torí pé àti kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn. aṣọ fúnra àjọ nípa ọ̀rọ̀ láìlá àìlàlá bó ṣe pàtàkì tó àti ọ̀nà bá ṣe lè máa gbà kọ́ ọmọ àníká máa pè sí lẹ́nu kó náà máa gbọ́ bákan bá dé stéèjì kan ká máa ṣàlàyé ẹ̀ àwọn ìtìtì wa náà láwọn fi ṣàlàyé ẹ̀ torí ọmọdé kéré pé kò lè tí ì mọ wáàfí tabaraka máa ṣe wáàfí fún ṣùgbọ́n nínú ìṣesí wa alimọ̀fí ṣàlàyé láìláìlá fọmọ ìyẹn ìtumọ̀ rẹ̀ ni o bóyá tó bá ní kábọ̀ mú ṣe nǹkan sìn àbí ẹ bá mẹ́ra nǹkan á ní kó mọ ẹbẹ lọ́n kọ́ lọ́n ṣe lọ́rùn tó bá fún tó bá dúpẹ́ fọ́lọ́run gbogbo tó ń jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ní ṣe kí ni òun ló ń ṣe ìwọ́kẹ̀jẹ́ sábà mi ni. náà bákan náà nínú tí àwọn tírẹ́nì ọmọ láti kékeré òun ni ọ̀rọ̀ irun kíkí rẹ́lẹ̀ ìrìnlẹ̀ nínú ọ̀rọ̀ anábì amọ̀rọ̀ sọ́lám tó ní mú rú àwòládà fún bí sọ́láàt ẹ̀pà àwọn ọmọ yín láṣẹ kan máa kírun wàhún àbùná òsábọ̀ ẹ̀ bá lọ́mọ ọdún méje fadribuhum alayha bákan náà ẹ máa lù wọ́n lórí ọ̀rọ̀ yìí wà mú abna'i ashar tọ́ba ọlọ́mọ ọdún mẹ́wàá wà farriqu bainahum fil madaji'i ẹ sì máa sẹpírẹ́tì ààyè oorun wọn náà tọ́ba ti ń pé ọmọ ọdún mẹ́wàá sọ ọmọ ọdún méje tánàbí ni ká kò tí ì bàlágà ṣùgbọ́n nígbà tó bá kọ́ ọmọ ọdún méje ó ti wà ní sínú tẹ̀mùyéèmù òun náà ti ń mọ̀ tún yàtọ̀ sósì wàá máa kọ́ láti gbà yìí kó tó di pé yóò bàlágà torí kúńgbà tó bàlágà sí olè ti fẹ́ di akọmọwa lọ́wọ́ tí wàá sọ̀rọ̀ láti kọ́ ń gbà wọn látọdún méje láti máa mú wọn lọ mọ́ṣáláṣí láti máa kọ́ wọn nírun láti máa pa wọn láṣẹ kí wọn kírun alẹ́mọ̀ ọkọ̀ wọn ìfọ́ kó tó dìgbà àtùgbùn àtà mọ̀ pa wọn láṣẹ ọlọ́mọ ọdún méje kó tó dọ́mọ ọdún méje alẹ́mọ̀ mú wọn lọ mọ́ṣáláṣí pàápàá jùlọ tó bá ti kó nípò kan mọ́ dìstọ́pù yẹn bákan náà alẹ́mọ̀ ọkọ̀ wọn ṣùgbọ́n àti ó dọ́ọ̀rọ̀ yẹn fún wa ọlọ́dún méje alẹ́mi tó bá pọ̀ mọ́ ọdún mẹ́wàá tán àbá kí ká máa lò wọ́n láti pé àfi ń kọ́ wọn láti kékeré ni káwọn ni àwọn èyí kéré àti ìdàgbà torígbà tó bá dàgbà sí ó lè nira láti pè wọ́n ṣàkíyèsí nípa ọ̀rọ̀ ìjọsìn pàápàá jùlọ lásìkò tá a wà yìí pẹ̀pẹ́ oríṣiríṣi àwọn nǹkan ní ń gbé àwọn èèyàn kúrò níbi ìṣètò lọ́wọ́ ó yẹ kó àwọn ọmọ náà nígbà tó bá bàlágà sí ọ̀nà wọn ti jìn àti dáhùn padà ó wà nira so àti kékeré láti mọ̀ kan ọmọ ẹlẹ́sìn anábà muhammad rasulullah aníjọ kan orí tamura làbídùn ní tamura sọ́dakọ̀ nínú làbídùn sọ́dakọ̀ fasakaraja rasulullah min fami anábà rasulullah rí ọmọ kan ìyẹn pé làbí ìdùn sọ́dá kọ́ wà lẹ́nu ẹ̀ ni ọ̀rẹ́ pẹ́nu Hassan ló ti rí àbí òsín nìkan náà ọmọ ọmọ mẹ́ làbí ìdùn làbí ìdùn sọ́dá kọ́ ni òun wá ń jẹ́ fasakaraja arọ́sọ̀ sọ́lá mi fámi anábì yọkù lẹ́nu ẹ̀ ó yọkù lẹ́nu ọmọ yìí fàkọ́ọ́lọ́lá anábi ni kó amma alimta anna ala muhammadu rasulullah latakulu sọ́dakọ́ tó mọ̀ pé àwọn ìdílé ànábì àwọn fámílì ànábì ẹ̀yẹ́ ti kíni wọ́n ẹ jẹ sàárà ni nípa fẹ́ lóun bí ànábì yìí làbínú lẹ́nu ọmọ ọmọ ẹ̀ ó fà jáde ó tó gbé mi bó ṣe jọ́ mi kí ànábì wọn sọ pé tó mọ̀ pé àwọn fámílì wa ẹ̀yẹ́ ti ẹgbà sàrà torí pé ní òfin tọ́lọ̀ ń gbá ni ẹ ànẹ́bí àti àwọn ọmọ àti ọmọ ọmọ ẹ wọ́n yé ní ọlọ́run ní gẹ́gẹ́ bó ṣe wà ní òfin sọ pé ọmọ yìí sì kéré ẹja fòun lẹ̀ ànẹ́bí tún kọ́ pé ọmọ pé àwọn ẹgbà sàrà gẹ́gẹ́ bọ́lọ́ ṣe ṣe lófin fún ṣe fẹ́mi àti ẹ o ni o àtàwọn ọmọ ẹ. ànẹ́bí pé ọmọ yìí kéré sọ́dákọ̀ nẹ́fẹ̀lẹ́ yìí ṣe fámílì ànẹ́bì ànẹ́bì àtọ́ fámílì ẹ̀wọ̀n yìí jẹ́ bákan náà àmọ́ kọ́mọ kéèké ní siam àwẹ̀ gbígbà láti kékeré lẹ́bọ̀ sí wà nù lànà àwọn sálàf tí wọ́n láwọn mọ́ ń àwọn láwẹ̀ láti kékeré wọ̀ ẹ̀jẹ̀ àlónà láwọn olóòbá tó mìnà ẹ̀yà ní ìṣkìlú náà ń bí ha ìràjá ò pẹ́ẹ́pẹ́tẹ́ bí bá ń pa wọ́n báyìí yóò ti láwọn nǹkan eré àwọn lóba àwọn tọ́ ìtẹ́lẹ̀ máa fi ṣeré pẹ́ẹ́pẹ́tẹ́ bá ti rí inú wọn ó dùn wọ́n gbàgbé pé bí ń pa wọn kí wọ́n fi máa sún wọn lọ díẹ̀díẹ̀ nìyẹn hátà yẹ́dẹ́kọ́lá wákìtì lè magrib sásìkò magrib èdè kìíní tí ètò máa sálàfọ̀ àṣemọ̀ṣẹ́nu wọ́n ní nǹkan tọ́ yìí tí mo tí mo dùn máa wọn mọ́ tẹ́ bá ti ń rí nígbà tí ebi bá nípa wọn nǹkan iná gbé tásìkò mọ́ndúrú yóò fi rí kí ni ti ètò ara ọ̀nà tí àwọn ọmọ fi ń gbà kọ́ àwọn ọmọ wọn láwẹ̀ nu àwa náà lé ní kákọ́ṣe wọn káwọn ọmọ ní àwọn èyí ṣìkéré á ṣìkéré agbára rẹ̀ ò lè gbé tí ì lè gbàwẹ̀ tọmọ gẹ́ǹsì fẹ́ ló ń gbà òbí mi ò ní fẹ́ kó gbáǹtì tó bá gbẹyọ̀ kan ó lé ní kó sinmi márùn-ún kó tó gba ìmíì àwọn ẹni síwájú wa tá a sì rí nítawọn máa ń ṣe ní àkàfúnra wa yìí tó yẹ pé ni wọ́n tún wá nǹkan ìṣeré fáwọn ọmọ láti fi tún máa jẹ́ kí inú wọn máa dùn títí tí wọ́n fi gbàgbé pé àwọn tí ì jẹun tásìkò mọ́ gómìnà òtítọ́ eléyìí nínú tí ó yẹ ká tó kọ́ ni ẹ̀rí pé gbogbo àwọn orígun Islam náà ni àti rí pé a lè máa kọ́ ọmọ kéèké láti kékeré bẹ̀rẹ̀ látòrí ṣàádátà lá ilá ilá wà ní fìmúdà rasulullah láti pèsè àmọ́ lẹ́nu bó ṣe máa mọ̀tún ẹ̀ díẹ̀ díẹ̀ irun bá ṣe máa kún aláti kékeré bákan náà làwẹ̀ àtàwọn iṣẹ́ ìjọsìn míì náà. kódà àwọn sálàf wọn kọ́ àmọ́ alẹ́kọ̀ọ́ lé pé àárọ̀ ọmọ kékeré tí anábì Muhammad sálá tó ní kó wọn léde àwọn èèyàn kírun nígbà tó ní ah, òun náà ló sì mọ nǹkan kájù nínú àwọn. bákan náà ẹ̀kọ́ oúnjẹ kakọ́ ọmọ láti kékeré ká má ló kéré kakọ́ ọmọ láti kékeré ká má lọ́mọ yìí kéré. anábì Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ amúrù umaru ọmọ abusalama tó kọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn tí ọmọ tí umu salama bí fún ọkọ rẹ̀ tó kọ́ fẹ́ tẹ́lẹ̀ tó wá gbé wádùn anábà muhammad sallam gẹ́gẹ́ bí ìtọ́pọ̀lọpọ̀ àwọn ti kanú ta kanú hadith àwọn táwà ní asani ìdádi hadith alákọ̀ọ́nù sílẹ̀sílẹ̀ nípa 2 hadith ìlú àmì kúlbì yeminik ọyọ pé tọ́bi ṣe àkọlé ẹ̀nìyẹn ó ní òun wà nílé ànábì gẹ́gẹ́ bí ọmọ tánábì ń tọ́ wàkánà ti yẹ di tẹ̀sí ṣòfin tọ̀ àm ó ní tó ń bá ń jẹun ọwọ́ òun máa ń bu oúnjẹ kélékèlé gẹ́gẹ́ bí ọmọ kékeré ẹ̀mọ̀kọ́ ọmọ kékeré òun mọ̀bì kan láti ń bu oúnjẹ ànábì wa sọ fún un pé yá gùlám ìrẹ́ ọmọ yìí àti bísímìlá ṣe bísímìlá gbogbo ọmọ kéèké náà rẹ̀ káwọn sọ fún kọ́ tó jẹ ọ́yá ṣe bísímìlá ṣe bísímìlá àbí sọ pé bísímìlá àbí kúl bísímìlá ṣe bísímìlá ẹ má lọ́mọ kéré láti iná ilé tí kò ṣe bísímìlá níta náà bí kọ́ amú ẹ mọ̀ rọ̀ ọmọ àbí sálámù ni. pé sọ pé bísímìlá wà bí yẹmí ni wàá fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ọwọ́ ọ̀tún ni kọ́ ọ máa fi jẹun má fọwọ́ òsì jẹun ẹni pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn owó òsì náà fi ń jẹun àbí ká máa fọwọ́ òsì mú mi kánà ọwọ́ ọ̀tún àwọn ti dọ̀tí ká máa fọwọ́ òsì mú mi ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń ṣe bẹ́ẹ̀ lénìí àníbi sọ fún ọmọ kékeré yìí pé fọwọ́ ọ̀tún ẹ̀ jẹun ẹ̀rí pọ́mọ yìí ti ń gbọ́rọ̀ yé ni káìpẹ́ tí ó ti gbọ́rọ̀ yé náà alẹ́ kọ́ ọmọ àtìsẹsẹ ń rìn ọmọ ọdún kan àbọ̀ ọmọ ọdún méjì tí bá ń gbé nǹkan sọ́wọ́ sí ẹ máa gbà sí ọwọ́ ọ̀tún títí tí ẹ máa lára ẹ máa gbà sọ́wọ́ ọ̀tún bákan náà wà kó mímọ yẹ líìkì tọ́ba tó jẹun èyí tó wà lọ́dọ̀ ẹ gẹ́gẹ́ ni kó o máa jẹ èyí tó wà wájú ẹ ìwà tó dáa nìyẹn ìwà tí èèyàn ní fi ní ojú kòkòrò ọ̀kánjúwà tó mìíràn ah, èyí tó fẹ́ kéré àbí kó máa kó máa wá tẹlomi ẹ̀rí èyí tètè kọ́ ọmọ láti kékeré pé ìtọ́ bá wà lọ́dọ̀ ẹ náà ní ìpín tiẹ̀ ẹ̀yẹ́ kó máa jẹ ẹ̀kọ́ yìí ni anabi amadu sọlá ń kọ́ Umaru ọmọ àbí Salama ọmọ kékeré anabi ti ń kọ́ nínú nǹkan báyìí òun lè jẹ́ kọ́ fún èmi àti ẹ náà kámọ̀ ni ọmọ kẹ́sì kéré fẹ́kọ̀ọ́ kíkọ́ pàápàá jùlọ láyé òde òní lórí kí nǹkan ti ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó ti pọ́ńta ẹ̀yẹ́ lọ́mọ kékeré tí ó mọ ọ̀pẹ́rẹ́tì sẹ́ẹ̀tì lọ́mọdún méjì ẹ̀rí ló fẹ́ ẹ́ńtà àbìkan yóò tó mọ jáde kó mẹ́ yóò tó mọ lọ́bi tó bá wù ú àyíkó tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ náà bí ó ti tètè mọ́ náà nìyẹn kákíyèsí àárín náà pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ fi ọwọ́ mi jẹun tó yàtọ̀ sí ọwọ́ ọ̀tún torípàá nígbà náà sọ́lá ó ní èṣù ni mo fọwọ́ sí jẹun èṣù náà ní mọ́ fọwọ́ sí mọ̀ nǹkan ṣòkákè sáàrin káwọn lọmọ kéré tí tó bá ti dàgbà tí ọwọ́ yẹn bá ti mọ́ lára ó lè mọ́ ṣe yí mọ́ náà bákan náà tó bá ní ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ká tún wá gbọ́ yé ká má la nǹkan tó ju agbára ọmọ lọ ká má lábọ̀ wọn lọ́rùn ẹlòmí lábẹ́ à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ náà ni à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ à ń kọ́ ọmọ eléyìí oṣù dà torí pọ́nà bọ́ba àlékè ọlá kò là kankan bọ̀ wá lọ́rùn nínú ẹ̀sìn tá a lágbára ẹ̀ ọlọ́ni la yukallifu Allahu nafsan illa wus'aha àlàbọ̀ mi kankan lọ́rùn àlàbẹ̀ ní kankan lọ́rùn àyàfi téèyàn bá lágbára mọ kapásítì ọmọ kéèké mọ ń ẹ lè ṣe mọ ń la ń agbára rẹ̀ bọ́ lọ́lọ́rùn torí ló bá ti jagbára ẹ̀ lọ wọ́n fẹ́ sí nǹkan ìfẹ́ nǹkan yẹn ti lọ́fẹ̀ẹ́ gan ni kò ní padà nífẹ̀ẹ́ náà mọ́ àbí tó bá ti sún yẹn yòó ní láìkẹ́ mọ́ náà ni nítagbára wọn bá ti gbé ká mọ́ lábọ̀ wọn lọ́rùn bàtà níbi àwọn ọ̀sán lẹ́nu tó ń sọ̀rọ̀ pa ọmọ ọmọ ọ̀dọ̀ fún àwọn ọmọ ọ̀dọ̀ wa bàbá yẹn rú gan tó tún tí ìṣesí wọn tó ń wọ́ síjọ́ ọmọ ọ̀dọ̀ lọ. anábì ní wàhálà tó kalẹ̀ fún hom ẹ máa lábọ̀ wọn lọ́rùn máa yẹ gílébù hom tó jagbára wọn lọ fàyínká làftòmúhùn tẹ́bálà ń tó jagbára wọn lọ bọ̀ wọn lọ́rùn fa ìnúhùn ẹ̀yìn náà ẹ̀yà tó ràn wọn lọ́wọ́ torí pé ẹlẹ́mọ́ lè dá ṣe. àníwá rọ̀sọ́lá nínú hadithi yóò ní aláhùnmá ọlọ́wọ́n bá mọ̀ wálìyà min amúrí ummati shay'a ẹni tó a bá fi ṣe olùdarí nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn ìjọ mi fàṣàkọ̀ àlẹ́ ìfowó alẹ́ mọ́ wọn ṣé pé ń tẹ́gbára wọn tó wáyé pé ságbára wọn ká ní lábọ̀n ọlọ́run ànábì ní fásitì àlè ọlọ́run lè mọ́ òun náà fàmù wálé amúrí ẹni tí ó bá tí a bá fi sọ olùdarí kankan ní ọ̀rọ̀ àjọ mi fàrọ́fà kọ̀ bí him tó wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn farfik bí ọlọ́run sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òun náà ẹ pé nínú àwọn tí a fi olùdarí kátìlẹ́bà rí ìpín nínú àdúrà nẹ́bì ká náà mọ́ lè mọ́ wọn ju bó ṣe yẹ lọ nípa pé afẹ́kọ́ wọn náà ní nǹkan ni kátó wá la ẹ̀kọ́ agbára wọn lọ kálábọ̀ wọn lọ́rùn kódà ń gbà mí ọmọ lè fẹ́ ṣe táwọn ọ̀pá agbára wọn ò ká àníjẹ́ kan ṣe ọmọ lè fẹ́ ṣe nǹkan mi dẹ́ pé agbára rẹ̀ ò ká àníjẹ́ kó ṣe lànà ò lè ṣe yẹn ọ̀ wá fún ní ìtagbára rẹ̀ ká Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu ó nígbà tó fẹ́ lógun ut tí gbogbo èèyàn ń lógun olóòrùn náà wá bá nẹ́bí pé èmi náà fẹ́ lọ àwọn náà fẹ́ lọ fa afẹ́ lọ fàárọ̀ dáwò nẹ́bí lọ sọ́lá anẹ́bí dá padà káàkiri tí tó jagun ẹ̀rí pọ́n fẹ́ ṣe nǹkan báwọn kò sí dídà gbangba kò sí ọmọ rò ọmọ rẹ̀ Abdullah olóòrùn fẹ́ lọ nígbà tí gbogbo èèyàn jáde pa lógun ogun tó lágbára ní àgbàlagbà gan-an ó gbọ́dọ̀ lágbára kó tó lè já ìwọ ọmọ kékeré kódó wà ní òwe tẹ̀ pé nǹkan bíi thirteen years fourteen yìí ló wà ń gbà tó náà fẹ́ lógún ẹlànàbí dá padà ó ní ńgbà tó wá dogun ahzab bí ọdún kan àbọ̀ ọdún méjì sígbà wọn pé tó dàgbà sí ó tún wá pé èmi náà fẹ́ lọ fàkọ̀bílà wò ànábì bá gbà wà àjáàsà ó bá gbà àbùkù náà lọ ẹni lákọ̀ọ́kọ́ ànábì bá ah, ọmọ yìí sì kéré kódà bí nǹkan yìí wù ú àní lantójú lọ àní ṣe àní lábọ̀ lọ́rùn nǹkan lè wu ọmọ yín náà ń gbà mí pẹ́pẹ́ yìí lẹ́kàn ká nǹkan ya agbára rẹ̀ ò tí ka kò tí lè ṣe ẹ má ti labọ̀ ní ọrùn. so àdìsí ẹ̀rí gẹ́gẹ́ tí wàá nu Bukhari a ní Abdullahi bin Umar ní ogun wúde fourteen years ló wà ó ní nígbà tí wàá di ogun Khandak tó ń di tí ọmọ fifteen years àdìsí wàá gbà fún un pé òun lè lọ ogun bákan náà ará ọmọ kéékèèké tó wá bá níbi ọ̀rọ̀ sọ́lá ń pé kánàbí ṣe bẹ́yà fáwọn tó náà tó bá ti gbà síláàmù gbà wọ́n ṣe bẹ́yà sọ́lá nàbí bẹ́yà pé èèyàn wọnú ẹ̀sìn èèyàn múlẹ̀ èèyàn jẹ́ ẹ̀jẹ̀ pẹ̀tọ̀ ẹ̀sìn nínú ọmọ ẹ̀sìn gbogbo àwọn ojúṣe tó bá ti wà mẹ́ àwọn náà dúró tì bá àgbàlagbà ti ń wá láàárín àwọn kéèké tán ẹ̀ gẹ́gẹ́ bí ti wà nù hadisi àti alimam Bukhari gbà wá hadisi Abdullahi ibn Isham ó ní wà káàna kọ̀dí adraka nabi sallam wa zahabat bihi ummuhu Zainab ẹni ìyá rẹ̀ tó ń jẹ́ Zainab bunatu Hamid aw Humid òun ló gbé lọ bá nabi sallam faqalat ya Rasulallah báyìí ẹ ẹ ti bẹ́ẹ̀ àfọmọ yìí náà kánàbí gbọ́wọ́lé lọ́wọ́ kó wá sọ gbogbo òṣèkòtò gbogbo báyìí báyìí lónà mọ̀ ṣe ní ẹ̀sìn kọ́ọ̀lá ọ̀sán àtọ́lá anábì ní wà sọ̀gbéèrò ọmọ yìí ṣe kíni ó sì kéré tẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ àgógó àwọn nǹkan tó bá kó sínú lòun náà ti ṣetán láti dúró tì í anábì ní ọmọ yìí sì ṣe kíni ó sì kéré ká pé tó bá jagbára ọmọ lọ ká ti làbọ̀ wọn ní ọrùn. bákan náà àmọ́ sọ́ọ̀sì ti wọ̀nyí sábà ti pé nǹkan ti fẹ́ jù wọn lọ kódà máa ti ń ṣe nǹkan yẹn bọ̀ á agbára ọmọ yìí ti fẹ́ pín karara dẹ́ díẹ̀ díẹ̀ fún. anábì wa muhammadu sallam ó ní ìzà àmọ́ àdúkùm náà sà tẹ́nì kọ̀ọ̀kan yín bá ṣe ìmọ̀ọ́mù fáwọn èèyàn faliyo hafsif kó rárá ṣèrú ẹ̀ ní fúfúyẹ́ fàínà fi ìmú sọ̀gẹ́r torí pé náà tán wà lẹ́yìn náà mọ́ kéèké wà ẹ̀sánẹ́bí ọmọ kékeré ló kọ́ dárúkọ ń bí ọmọ kékeré náà yóò kírun aníkàmọ́ á kírun ètò ti pọ́mọ ọdún mẹ́wàá náà kọ́ á kírun pẹ̀lú wa ṣùgbọ́n káṣí irun yẹn fúfú yẹ tó bá ń pẹ́ ọmọ kékeré náà mọ́ wà lẹ́yìn wa kọ́mọ́ ni a ṣé wàá tùbá kọ́rọ̀ abákatán àtòkélé àtòkélé láti fi tàràwì ilé ni àmọ́ náà tàbí kánà wàá máa kí aṣámú torí kẹlẹ́bà ní ládá tó bá lọ lè àbíkán láwọn ò lọ ọ̀yá kọ́mọ́tẹ̀ lébi dé yẹn ni mọ́mì mi ò lọ mi ò lọ àbú ẹ̀fínmílẹ̀ pẹ́yẹ́rù mọ́mù ti ń fàrùn gùn púpọ̀ ló lé dínní ló ń bà á ká mọ́ wò dédé agbára tiwa nìkan ká tó wo ọmọ kéèké yẹn ní. ànábì nítorí inú ẹ̀tọ́ ń tò lẹ́yìn wọn kéèké wà wàlìkẹ́bí rọ̀ àtàgbàlagbà tó ti dàgbà tó ti dàgbà jọ̀ǹkú mọ́ fi eegun ọ̀dọ́ tiẹ̀ nìkan wé. wọ́n yìí àbọ̀lẹ̀ tó ti lẹ wàlùmọ̀ríd àbálà rẹ̀ gbogbo náà ètò wà lẹ́yìn wa fáyìbá sọ́là wàhádà òṣùgbẹ́tẹ́ nìkan kan bá kírun fún rárá rẹ̀ fàlì sọ́lì kẹfàṣà kí n tó bá wù ẹ́ tó bá fẹ́ nẹ́fìlà lóru òbá ní bá kọ́ra wàá kàlákàlá kọ́kọ́ wàá ká alẹ́ mọ̀rọ́ ní ráka ẹlẹ́ẹ̀kejì tó dání ṣùgbọ́n téèyàn bá wà lẹ́yìn ẹ tó ti fi wọn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké ilé inú ọ̀nà tá a fi ń gbà tọ́ àwọn ọmọ náà tún ni a máa sọ ìtabánikan ṣe ìwé lágbára wọn ká àwọn kan wà agbára wọn tí ì ká rárá kọ́lá máa fẹ́ ṣe àá nìkan fi lẹ̀ náà àwọn kan wà agbára wọn ká ṣùgbọ́n dé lẹ́bù kan ni àní wá fojú bí táwọn àgbàlagbà wò irú ìrun tá a fẹ́ sẹ́yìn náà ti ń kírun ṣùgbọ́n àá ní òpé báwa ti lágbára tó afẹ́kànmọ̀ yìí náà ti kíni kí wọ́n ṣe gbogbo náà la gbọ́dọ̀ sọ bákan náà ọmọ gẹ́gẹ́ bí àdámọ́ wọ́n máa ṣe àwọn kankan tí ó mọ̀ kù díẹ̀ káàtó tí ó nídi ká máa bá wọn wí ẹ̀kọ́ bá ti bá wọn wí náà ìsìláàmù fi òfin sí àtàkfífìl ìtaab ìbáwí ká gbọ́dọ̀ ṣe ń fúfú yẹ́ ó lè jẹ́ bá wí tọ̀rọ̀ tàá àbíbà wí pé a lu ọwọ́ gbogbo nǹkan iná la gbọ́dọ̀ mọ sọ nígbà tá a bá fẹ́ bá àwọn ọmọ kéékèèké nígbà tá a bá fẹ́ bá wọn wí káíkọ́rọ̀ náà ni má sì sọ ẹyin náà kó tó gbogbo àléébù tó yẹ pé tó bá ti bẹ̀rẹ̀ ọmọ ọmọ gbọ̀n ni ọmọ jágbọ́n wọn tí ó mọ gbọ̀n ọmọ tó wá di ọ̀dẹ̀ tó bá ní ó mú igba wa ń gbà àwọn oní ò lọ gbé wa tó yẹ pé èébú àbí wọ́n ṣe máa ń jágbe mọ́ wọ́n ti sọ di dèdèrè ìyẹn náà ti pọ̀ jù. bákan náà káyí pé tọwọ́ náà tún ní agbọ́dọ̀ tó sọ yẹn náà pẹpẹ lómi olú ọmọ tán yóò kú ní pé ẹgbà yóò tó gbá ń bọ́ọ̀lù sọ́tò gbá sósì kódà rẹ̀ ń tó lu ọmọ tápọ̀ ọmọ ṣe kí ni tápọ̀ ọmọ kan ìyẹn náà ti ń pọ̀ jù ah, Anas ibn Malik ó ní kàdámtò rọ̀sọ́lọ́lá ìsọ̀lọ̀sọ́lám aṣara sinin mo sáàfù anẹ́bì fọdún mẹ́wàá torí pé anẹ́bì bìnnú malik látọ̀dọ́ yóò tánẹ́bì ti ṣe ìjírádé lu mọ̀dínà ni mọ̀mọ́ rẹ ti wá fún bá anẹ́bì pé ọmọ yìí ó ẹ máa ránṣẹ́ ó ní mo sáàfù anẹ́bì fọdún mẹ́wàá wàláhì mo búra máa kọ́ làlẹ́ ó fan cotton kò sọ pé sí ọ̀rẹ́ irú ọmọ wo ní ọmọ jákujáku wo ni kò sọ fún rí kò búhun rí fọ́dún mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ìdíje ojúmọ́ la máa bú ọmọ ẹlòmí gan bubu èpè ó sì fẹ́ máa jáde lẹ́nu rẹ̀ sọ́mọ rẹ̀ ó lóun sáfà náà ìfọ́dún mẹ́wàá kò sọ fún un pé kó sọ fún un rí lima fàáltà kásá wàhálà fàáltà kásá àbí ó rí náà ní kílé tó ṣe lé kílé tó ṣe báyìí so Alemani ní ìṣesí tiwa kò lè dàbí ti anes tó gbé sàbí yìí lò ìwé kánẹ́ ti pé ní gẹ́gẹ́ bí ìjọba nìyẹn òun náà ní àkẹ́kẹ́ nǹkan tí yóò máa ṣe ní séèkì rẹ̀ díẹ̀díẹ̀ ń gbà wọn gbàrẹ́ mi máa ń fojú fo ìfojú owó tiwa náà kò lè dàbí tànẹ́bì ṣùgbọ́n kèsè gbogbo nǹkan náà láàmà láàmà kékeré láàmà sọ̀rọ̀ sí ẹ máa fojú fo nǹkan lágbójú yẹn sì nínú nǹkan mẹ́wàá ọmọ rẹ ṣe méje mẹ́jọ à ó sì ń páàsì bọ́ tọ́ba kẹ̀yìn méje méjì tó kù yẹn kó tó pọ̀ nípa àkọ́kẹ́ ara pé sákèsí díẹ̀ náà ni ọmọ tó ń ṣe gbogbo ẹ̀bọ̀ tó ń ṣe dáadáa ẹyọ kẹ́tẹ́ wàá rí ṣeun ọ̀ wà á mọ kọ́ndẹ́mù ẹ̀ gbígbà pé kò tẹ̀ ṣe dáadáa rí ìyẹn ò bá mu bẹ́ẹ̀ a ní àmọ́ ṣe ìbáwọn wíhun àmọ́ ṣe níwọ̀ntúnwọ̀nsì kò sí ní le jù nǹkan kan wà gbọ́dọ̀ wà nínú làákàyè wa pé ọmọ èké náà sì ni wọ́n ọmọ èké náà sì ni wọ́n gbogbo eléyìí tí a gbọ́dọ̀ tó ṣàkíyèsí rẹ̀ ni. bákan náà a máa tọrọ àdúrà fún wọn pàápàá jùlọ àdúrà mọ̀ àmì máa ń ṣe fún àwọn akéyèké nínú àdúrà bá mi ṣe òní tó ṣe fún Abdullahi ibn Abbas tó jọ máa ń pẹ̀ ó ní anábì àwọn asọ́lá ń jọkàn dọ́mọ̀ ní nàbí asọ́lá ìlà àsọ́dẹ̀rẹ̀ anábì ó wà mí máyà báyìí tó ti fóun ṣe jọmọ kékeré anábì wà mí máyà wàkọ́ọ̀lù anábì ní aláhùnmá alimu olùhíkmà ọlọ́run bá ń fọmọ yìí ní ìmọ̀ ẹ̀sìn ibòmí ó ní anábì fọmọ kí aláhùnmá fàkíhù wà allimuhu ta'wil bákan náà jẹ́ kó nímọ̀ àgbọ́yé tafsir àdúrà yìí sì gbà àdúrà yìí gbà sábà ń sọ àwọn onímọ̀ tafsir níta kọ́ máa tẹ̀síwájú ní Abdullah bin Abbas radiyallahu ta'ala anhuma táwọn sí tarjuman al àdúrà yìí gbà lára àpèjúwe rẹ̀ kan ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé Umar a ní Umar bin Khattab a máa mú Abdullahi bin Abbas jòkó sáà ní àwọn àgbàlagbà sọ̀hábà lòun náà ṣùgbọ́n ẹ̀mọ̀ kọ́ni sọ̀hábà tó jura wọn lọ ẹ̀kọ́ náà sọ̀hábà káwọn tẹ́ pé déédéé bàbá rẹ̀ Abdullahi ni kátó a máa mú déédéé bàbá rẹ̀ Abbas ni kátó a máa mú tó jọ ọmọ náà lọ jòkó tì wọn sọ ọba máa wò ká kí ni mọ́rù mọ́ wa mọ́ ọmọ kékeré wa ti tẹ̀ àgbàlagbà ṣùgbọ́n mọ́rù mọ́ nítorí pé ìmọ̀nù ẹ̀ kàn wọ́n kékeré ni ìmọ̀nù. ó wá díjọ́ kan wá ń sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n sọ̀rọ̀ nípa sóràtù násìrì ti ṣe ìdájá ànásìrì láàyè pàlífàtẹ̀ ẹ̀ẹ́n nkàlùkù bá ń sọ pé ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní. Abdullahi ibn Abbas tó ń jọmọ kékeré òun náà bá sọ̀rọ̀ pé a ah, ẹbí ni túmọ̀ ọdún àtẹ̀nà bí ni pé kí ni ọrí ń bí sọ sí ní à ah, Suratul Nasri yìí ọlọ́run fi ń sọ gbígbà pé yẹn fi ń sọ súnsúnmọ́ ìpapòdà ànábì ni sani bóde sọ̀rọ̀ yín kálukú náà kò tó mọ̀ ní ẹjẹ́ àwòtúmọ̀ tó wà nú ẹ̀ gan ẹ̀ fún wa tó ń sọ kalẹ̀ mọ́ kò ni lọ́kù ọmọ rẹ̀ àwọn sọmọ pé ara tí mo rí tí fi mú ọmọ ìwájú kọ àgbàlagbà ni ó nímọ̀ ni Abdullahi ibn Abbas bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe tí ń tọ́ka lórí pípọ̀ ọmọ rẹ̀ pàápàá jùlọ ìmọ̀ tafsir eléyìí náà tún jọ máa ń tí ó ṣẹlẹ̀ sí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní anabi àwọn sọlám ó wà níjókòó kan anabi wa ni iná mìíràn ṣájàrọ̀tà ńlá yẹ́sùkùtù wàrà kò ha inú àwọn igi igi kan wà tí ewé rẹ̀ ìjábọ̀ ń tiẹ̀ igi kan wà tí ewé tiẹ̀ ìjábọ̀ bí ẹni máa ń jábọ̀ yẹn wà iná ha mẹ́tìlì mùsùlùm bákojú ẹ̀ mùsùlùmí ṣe rí nu lè pé dáadáa máa ń wà pẹ̀lú ẹni tó jábọ́ pẹ̀lú rẹ̀ nínú rìwáyà mi ànábìrì pé ìwé yìí ẹ̀ẹ́dì tó lálùbáríkà ní gbogbo nǹkan ara rẹ̀ ni máa ń ṣe tó máa ń ló máa ń sáǹfààní. Ibn Umaru ni ọ̀wákọ̀ àfihàn ó ní.